ọmọ sọlọlá lọyẹ ìyẹsù tirẹ̀ ní sọmọ sẹkùn bẹsí sọjẹ ìwúrí nílẹ sọ àgbò olóòsà tàdá lọ gbà àwòrí àwo sí àwo lọ gbogbo ǹdọyọ nísọ obì èmi ọ̀rá bíi amọ bẹ́ẹ̀ mọ́ bíi amọ relé olóòsà tàdá ọlọgbà àwòrí àwo sí àwo lọ gbogbo ǹdọyọ nísọ obì. ọmọ sẹ́ni tí ó ní kú o kò sẹ́ni tí ó ní rọrùn alágéjì ọmọdé ọmọ ṣe bẹ́ẹ̀ ọmọ lọ o mo débi títí jókòó àtọ́jà ikú bàbá yẹyẹ mo débẹ̀ ń orí àwọn sí àwọn lọ pòpòdó lọ nísàn orò èmi ò mọ̀ra bí ọmọ bẹ́ẹ̀ mọ́ o mi ò mọ̀ra bí ọmọ bẹ́ẹ̀ máa tán dárélé o ọláìwọlá ṣe bẹ́ẹ̀ ó gbé kúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra èmi ò mọ̀ sá tí forí jókòó o. lálọ́ka yóò borí òkú lẹ́nà rẹ̀ olúmọ mi ò máa ejò gudugudu alára àpàgì àkùkọ ojú àbáta ọkọ̀ wà wí mọ́mọ́ sílẹ̀ ọlọ́nà ọwọ́ nílé kò sílẹ̀ kàkàdọ̀ là ń ké sí fọ́nà kò wá sọmọ bí àtẹ̀bà sọmọ tí ó lọ́gbọ́n nú mọ̀rùn ká nínú kọ̀lọ̀kọ̀lọ̀ tí ń bẹ́ ń gbò láwo o ti pa kí n rí ládìyẹ jẹ ó ní ẹni ayẹyẹ lọ́rùn ó yẹ o ẹni ayẹyẹ lọ́rùn ó yẹ o ikú yàtọ̀ dá o ó yẹ ikú yàtọ̀ dá o máa rú mọ́lẹ̀ ẹni ayẹyẹ lọ́rùn ó yẹ o ẹ bá ń yí sípàlọ̀ ẹ bá ń yí òkú ọlọ́wọ́ àgé ẹ bá ń yí ẹ bá ń yí òkú ọlọ́mọ èésùn tàgé ẹ gbé ẹ gbé sípàlọ́ ẹ bá gbé.